ẹ̀rí pọ́lọ́n bá gbogbo wa sọ̀rọ̀ nínú alukur'an gbogbo àwọn ẹ̀dá tó jẹ́ pé oògùn ni wọ́n gbára lé orí ọká orí èrè igúnnugún àkàlà ká fi ṣoògùn orí òkú ká fi ṣe oògùn ká wà nínú ẹgbẹ́ oṣó ẹgbẹ́ àjẹ́ àwọn ẹgbẹ́ ayé ká ṣẹ́fá ká lọ wá agbára nídìí ìrókò ká lọ wá agbára nídìí ọ̀ṣun gbogbo àwọn nǹkan wọ̀nyí ká máa gbọ́rọ̀ burúkú nínú àwọn gbólóhùn wọn ipa gbé ló ń gbére pàdé olókun àlùkò ló ń gbére pàdé kinní kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá ń sọ̀rọ̀ lórí ẹ̀ fún wa nínú al ha tẹ́ bá ká lọ wo Suratul A'raf ọlọ́run bá ń sọ fún wa pé Suratul A'raf one ninety four innal lazi bismillahir rahmanir rahim innal lazina tad'una min dunillahi ibadun amsalakum. fàdíhùhùm fàlíyàsítẹ̀ jíbù lẹ́kùn ìkùntùn sọ́dìkìn ọlọ́run ní iná lẹ́sìnà tẹ̀díhùnà mi ń dún ní láàyè ìbádùn gbogbo ẹ̀yin tẹ́ lọ́ ń pe àwọn nǹkan míì yàtọ̀ sáwa ọlọ́run tẹ́ ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run irú ẹ̀ lẹ́ni tó ń fi agbe ló ń gbére pàdé olówó àlùgò ló ń gbére pàdé olókun àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ìláṣẹ ilé gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ká fi ọ̀gá alágẹmọ ká fi wá oògùn oògùn arísìkí ká fi wá agbára oṣó ni àjẹ́ ni àlìjọ̀nú ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ò tọ́ lọ́hùn yìí tá a bá gbára lé tá a ń pè wọ́n tá a fi wọ́n wá gbára oògùn jẹ́nẹ́rálì agbára ayé jẹ́nẹ́rálì gbogbo nǹkan tó ń bẹ nínú ayé jẹ́nẹ́rálì ẹ̀yin tẹ́ ń gbára lé tẹ́ ń pè wọ́n tẹ́ ń fi wọ́n wáṣọ tẹ́ ń fi wọ́n pé kí wọ́n lè fún yín lárísìkí ọlọ́run nínú lẹ́sìnà tẹ̀dí una mi dún ní lẹ́yìn ìbáàdùn gbogbo àwọn nǹkan tẹ́ ń pè pátápátá tẹ́ ń papọ̀ pátápátá yẹn ìbáàdùn ẹrú èmi ọlọ́run ni wọ́n o gbogbo nǹkan yẹn yányányán má dẹ̀ gbàgbé pé Ọlọ́run sọ fún mi àti ẹ pé tó bá dọjọ́ ìdájọ́ anything tó bá òkú máa yọjú sí òun Ọlọ́run lọ́jọ́ ìdájọ́ ó máa yọjú gẹ́gẹ́ bí ẹrú ni ìjì òkúta ni igi ni omi ni ẹrú Ọlọ́run ni gbogbo wọn Ọlọ́run wá ní ìbáàdùn gbogbo àwọn kan tẹ́ ń pè lẹ́yìn èmi ọlọ́run yẹn ìbádùn ẹrú èmi ọlọ́run ọba ni wọn o amsalakun gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe jẹ́ ẹrú mi fáàdì huhum ẹ pè wọ́n o ẹ lọ máa pè àwọn kan tó ń pè yẹn ẹ kọ̀ntínú ẹ máa pè wọ́n fáliyẹ́sẹ̀ jíbù lákùn kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí wọ́n máa da yín lóhùn inkuntu sọ́ọ̀dì kín tẹ bá jó lóòótọ́ ọlọ́run ṣàlẹ́ǹjì yín ẹ wò gbẹ ẹ jẹ́ ká wò gbẹ̀yìn àwọn ológun àwọn tó gbé agbára ayé ẹ jẹ́ ká lọ wò gbẹ̀yìn wọn wọn kì í nígbẹ̀yìn challenges náà lọ́lọ́run fún wọn bíi wọn ní rójú tú láyé wọn kì í nígbẹ̀yìn gbẹ̀yìn wọn kì í da láyé ikú ìyá wọn máa ń kú tó bá tún jọ ọjọ́ ìdájọ́ náà wàhálà àwọn àti èṣù náà wọ́n àjọjọ wọ àlìjánà ní fakọ́lá kọ̀rí inú azamọ́ládé atid ọlọ́run á gbàdúrà wa o ọlọ́run ní já ṣiṣẹ́ o ẹ jẹ́ ká wà very very careful ká má pa nǹkan pọ̀ mọ́ lọ́hùn ẹ má jẹ́ ká pa nǹkan pọ̀ mọ́ lọ́hùn nǹkan tọ́lọ́run ń tẹ́ àti sọ nìyẹn ìwọ tó jó orí ọká ìwọ tó jó orí eku ìwọ tó ń jó orí èrè ìwọ tó ń pa gbogbo ẹ̀ pọ̀ ọwọ́ tọ̀gẹ̀dẹ̀ bá gbé orí ara ẹ̀ ló fi lù tó jẹ́ pé ọlọ́run ọba ò tó yín láti fi wáṣọ àbí láti béèrè oore lọ́dọ̀ ọlọ́run ọba àbí láti béèrè oore lọ́wọ́ láti fi orúkọ ọlọ́run béèrè oore lọ́wọ́ ọlọ́run tẹ́wá ló ń ṣe kí ni o tẹ́ ló ń pe nǹkan míì àbí tẹ́ ló ń pa nǹkan míì pọ̀ lérò ọkàn pé nǹkan yẹn o yóò máa ṣọ́ yín lérò ọkàn pé o nǹkan yẹn o yóò gbé owó wá fún yín yóò sọ yín dolówó ọlọ́run ní iná lẹ́sìn náà tẹ̀dí una mi ń dún nílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pe nǹkan míì tẹ́ ń gbára ti nǹkan míì tẹ́ ń pa àwọn nǹkan míì pọ̀ iná lẹ́sìn náà tẹ̀dí wúnà mi ń dún ní láàyè ìbádùn gbogbo ẹni tẹ́ ń pè nǹkan mi lẹ́yìn èmi ọlọ́run ọba ìbádùn àwọn nǹkan tẹ́ ń pè yẹn ẹrú èmi ọlọ́run ọba ni wọ́n hamsalakun gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe jẹ́ ẹrú mi fáàdì húhùm ọlọ́run ẹ máa pè wọ́n o fọlíyẹ́sẹ̀ jíbùlákùn ẹ pè wọ́n kí wọ́n dá yín lóhùn inkuntun sọ́ọ́dìkìn tó bá jẹ́ pé olóòótọ́ ni yín ẹ ní sùúrù àtórí eku àtórí èrè àtẹgbẹ́ lọ́ọ̀jì àti babaláwo àtagbára ìrókò àtagbára omi gbogbo nǹkan tẹ́lẹ̀ ń wá kiri yẹn ọlọ́run ní ẹrú ni gbogbo wọn you understand so ìwọ náà dẹ ọlọ́run dẹ ní amsalakun gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ẹrú òun ọlọ́run ní àwọn nǹkan wọ̀nyí náà jẹ́ ẹrú òun ọlọ́run so ṣé ẹrú lè gba ẹrú lẹ̀ ni káfi sínú sense bí wọ́n náà ṣe nídìí ọlọ́run yẹn bó ṣe nídìí protection ọlọ́run bó ṣe ń wá ojú rere ọlọ́run bó ṣe ń wà àánú ọlọ́run bó ṣe ń wà nǹkan léwájú ọlọ́run tó fẹ́ ganú ayé àwọn nǹkan tẹ ló ń gbára tì í náà àwọn náà wọ́n nídìí ọlọ́run àwọn náà nídìí ọlọ́run tó bá understand ayé yìí àwọn náà nídìí ọlọ́run orí eku ni orí èrè ni ẹjọ́ ológbò láàyè ẹgún ohun ológbò láàyè ẹrú ọlọ́run ọba kan ló ń papọ̀ yẹn o lérògbà pé tẹ bá mú igúnnugún àyè ológbò àyè orí òkú tẹ ń kó pọ̀ lérògbà pé tẹ bá bóyá ẹjọ́ ni bóyá epo mọ́ṣẹ́ ni bóyá fi ṣe nǹkan kan ni lérògbà pé wọ́n á gbé owó wá fún yín àbí wọ́n á máa ṣọ́ yín ọlọ́run ní iná lẹ́sìn náà tẹ̀dí wú náà mi ń dún nílẹ̀ àyè ìbádùn amsalakun gbogbo nǹkan tẹ́ ń papọ̀ yẹn gbogbo nǹkan tẹ́ ń gbára lé yẹn oṣó ni àjẹ́ ni àlùjọ̀nú ni ẹlẹ́bọ lóògùn ni oògùn abẹ́nugọ̀ngọ̀ ni ọṣẹ́ pósí ni ọṣẹ́ jáde apẹ̀rẹ̀ ni ogun ni ṣàngó ni ọya ni ọ̀ṣun ni ìrókò ni ayílála ni gbogbo nǹkan wọ̀nyí tẹ́ ń gbára lé pátápátá iná lẹ́sìn náà tẹ̀dí una min dunillahi baadun ọlọ́run gbogbo nǹkan tẹ́ ń gbára lé lẹ́yìn èmi gbogbo nǹkan tẹ́ ń pè lẹ́yìn èmi ọlọ́run ọba yẹn gbogbo nǹkan tẹ́ ń wà ràn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lẹ́yìn èmi ọlọ́run ọba yẹn ìbáàdùn ọlọ́run ni ẹrú mi ni wọ́n o hamsalakun bẹ́yìn náà ṣe jẹ́ ẹrú mi ọlọ́run ni ẹ máa kọ̀ntínú ẹ máa pè wọ́n fàlíyẹ́sẹ̀ jíbù lẹ́kùn ẹ jẹ́ kí wọ́n da yín lóhùn nkúntù sọ́ọ̀dì kí n tẹ́ bá jólódodo wíṣ ọlọ́run jẹ́ kó yé ẹ bíi pé bí ó pè wọ́n tó owó gbọ́n àrékèrèkè tó ń pa nǹkan tí ò sí pọ̀ tó lọ gba agbára lọ́dọ̀ àwọn nǹkan tí ò tọ́ lọ́hùn lọ́dọ̀ àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́run lòdì sí ọlọ́run ní pé ká máa wògbẹ̀yìn ẹ náà nínú ayé ká máa wògbẹ̀yìn ẹ káhírà ká máa wò gbẹ̀yìn ẹ òun mo fi wá mú àyà yẹn wá lẹ́ẹ̀kan pé wàkọ́lá kọ̀rí inú azamalade atid tó bá dojú ọ̀dájọ́ tí wọ́n wá máa sọ fọ́lọ́run pé ah kọ̀rí ni ẹ ló tiẹ̀ o èṣù tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ló tiẹ̀ o òun ló tiẹ̀ òun ló ba aṣẹ́ ẹ o lọ́dọ̀ ọlọ́run tí wọ́n máa sọ fọ́lọ́run bẹ́ẹ̀ tẹ́ṣù náà máa padà máa tún máa sọ fún ọlọ́run náà pé kọ́lá kọ̀rí inú rọ́bànà máa hatgaituhu walakin kana alibahid òun náà wọ́n máa rojọ́ fọ́lọ́run wípé òdìdí fẹ́ jẹ́ olùṣìnà fúnra ara ẹ tẹ́lẹ̀ ni torí màláìkà méjì ló ń ṣàwà ẹ̀dá kọrin tèṣù kọrin màláìkà tó dúró tiẹ̀ tó ń pàṣẹ dáadáa fún ẹ kọrin tèṣù ló ń tọwọ́ ẹ̀bọ̀wọ̀ bàjẹ́ àṣẹ ìtọ́nù yẹ ìdùnkùn lìfàkírọ̀ wọ́yà amúrukùn bìlìfàṣáì èṣù máa máa tọwọ́ ẹ̀bọ̀wọ̀ bàjẹ́ èṣù máa máa dẹ́rù òṣìbà ẹ á máa tọwọ́ ẹ̀bọ̀wọ̀ bàjẹ́ so kọrin ti màláìkà níjọ́ tó ti engage pẹ̀lú iṣẹ́ èṣù ní kọ̀ọ̀rìn ti màláìka lọ́lọ́run ti paláṣẹ ló ti dúró lọ́lọ́run ti fóòsà àǹjẹ̀ lọ́lọ́run ti ń wù ẹ́ lọ́lọ́run ti jáwọ́ lọ́rọ̀ ẹ kọ́lọ́ má jáwọ́ wa kó forí jì wá so kọ̀ọ̀rìn yẹn máa máa sọ fún ọlọ́run náà bí wọ́n ṣe rojọ́ pé kọ̀ọ̀rìn ló kó ẹ ló fẹ́ gbé ẹ wọnú jáàná mọ̀ báyìí o kọ̀ọ̀rìn náà máa máa rojọ́ fọlọ́run pé kọ́lọ́run gbọ́ o ipe ìwọ gangan fúnra ẹ o ti fẹ́ ṣìnà tẹ́lẹ̀ ìwọ gan o ti wà lójú ọ̀nà òun kọ́ ló tiẹ̀ ọlọ́run ní ẹ̀yin méjèèjì kí wọ́n ṣe kí ni o wàkọ́díkọ̀ dámtù ilé ikùn bilwahid ọlọ́run ni pé wọ́n sọ ẹ̀yin méjèèjì kan sọ yín sínú náà oníkálukú màmá àwọn ẹlẹ́ṣẹ̀ màmá wọná pẹ̀lú kọ̀rínù tó ń pàṣẹ aburú fún wọn ni pẹ̀lú èṣù tó ń bẹ pẹ̀lú wọn ni mo dẹ̀ sọ fún ẹ pé ọjọ́ tí wọ́n ti ọjọ́ tí wọ́n ti bí ẹ ni kọ̀rínù yìí ti bọ̀ wà pẹ̀lú ẹ tó ń tiẹ̀ síṣẹ́ aburú yìí òun ló ní kó bẹ̀rẹ̀ látòrí pé egungun iyẹ̀pẹ̀ orí sàárè òun náà ló tún ẹ̀ǹgéjì ẹ sí pé kó máa lo koríko orí sàárè lẹ́yìn koríko orí sàárè òun ló tún ẹ̀ǹgéjì ẹ sí pé kó gẹ́ẹ̀tì orí òkú kékeré òun náà ló tún engage pé no gẹ́ẹ̀tì èyí tó fẹ̀ bí ọwọ́ orí òkú tó fẹ̀ bí ọwọ́ òun náà ló tún engage sí pé kó gẹ́ẹ̀tì odidi orí òkú tó ti gbẹ ẹyọ kan òun náà ló tún engage sí pé no gẹ́ẹ̀tì orí òkú tútù tẹ̀jẹ̀ ń kán bẹ̀ òun ló engage sáláboyún òun ló engage jẹ́ sí pé kó máa wá àfin kiri àràfin mọ́ gbogbo ilẹ̀ Nàìjíríà àwọn àfin ti sá lọ kẹ́ mọ́ fi wọ́n sóògùn èṣù iná ló wọ́n engage ló sọ ẹ̀dá láàfin tó ń wá àfin kiri òun ló sọ olótún engage sí pé kó máa wá abuké kiri kó máa wá yẹ̀pẹ̀ ọjà kó ló máa negotiate pẹ̀lú wọn ní mọ́ṣúárì lórí pé o fẹ́ kó nǹkan pọ̀ ọlọ́run gbogbo wèrè tó ń kó pọ̀ yẹn ìbáàdùn ẹrú mi ni gbogbo wọn hamsa lakun bí wọn náà ṣe jẹ́ ẹrú mi bó ṣe ní ìdìrànlọ́wọ́ mi làwọn nǹkan tó lọ́n sábà yẹn náà ní ìdìrànlọ́wọ́ mi abdullahi jubril ẹrú ọlọ́run ni shehu ẹrú ọlọ́run ni anabi muhammad ẹrú ọlọ́run ni

wọ́n ń fọ ọlọ́run ọba tó tóbi tó mọ́ tó jìnnà sí gbogbo nǹkan ìbàjẹ́ wọ́n ń fọ ọmọ sábà ọba tó jìnnà sábòsí ọba tó jìnnà sí kẹta ọba tó fà sí àwọn ìwà àbàjẹ́ sábà wọ́n wá ń fọ ọlọ́run ọba náà mọ́ lilayi wá rí pé àná Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn kíní ànábì Muhammad eh, eh, mujisa ànábì Muhammad tọ́lọ̀ ń fún un ẹ rí pé gbà tó bu gíráfù òkúta gíráfù tó bù láàrin àwọn sàábé òkúta bẹ̀rẹ̀ sí ní ṣe subhanallah subhanallah subhanallah subhanallah ó mì ní pé ṣó mọ̀ pé mi àti àkínṣe ànábì ànábì àkàndá èèyàn ni ọlọ́run dídì dání ó dẹ̀ tún ṣe lánàbì òun ló fi bu iye ògráfù òkúta lòkúta fi ń ṣe subhanallah báríà ó wà láàrin àwa gàgá barzau wà láàrin àwa àti àwọn gbogbo nǹkan tọ́lọ́run dá omi ń ṣe subahana láì ni iyẹ̀pẹ̀ ń ṣe subahana láì ni ẹranko ń ṣe subahana láì ni igi ń ṣe subahana láì ni gbogbo nǹkan tọ́lọ́run bá dá wọ́n ń ṣe subahana láì ni both living thing and non-living thing ni gíráfù fi ń ṣe subahana láà subahana láà ànábì gbé gíráfù yẹn ó bù sọ́wọ́ humor gíráfù tún ṣe subhanallah ó tún gbé fún subhanallah ó tún gbé fún eh, usman subhanallah ó tún sayidina ali subhanallah gíráfù yẹn bẹ̀rẹ̀ sí ní ṣe lọ́wọ́ wọn ẹ rí i pé ìgbà tí anabi muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó kúrò láàrin wọn tí wọ́n ti da gíráfù sílẹ̀ tó kúrò tán ẹ rí i pé àwọn sàábà wọn padà bu gíráfù padà gíráfù ò sàn kankan mọ́ ó mì ní pé gbogbo nǹkan tọ́lọ́run ọba dá ló ń purify ni wọ́n ń gbé ọlọ́run ọba tóbi àmọ́ gàgà ń bẹ láàrin àwa àti nǹkan yẹn la gbọ́ ó wá lọ kó òun mò ń prúfù ọ̀rọ̀ tọ́lọ́run ọba ń sọ fún ẹ bíi pé iná lẹ́sìn náà tẹ̀dí una min duni la ibadun gbogbo nǹkan tẹ lọ ń pè lẹ́yìn ọlọ́run yẹn tẹ fi ń ṣèkejì ọlọ́run tẹ fẹ́ gbára lé tẹ ń wò pé wọ́n lè sọ yín dolówó gbogbo nǹkan oṣó ni àjẹ́ ni ẹlẹ́bọlóògùn ni àlìjọ̀nú ni ẹ ti understand ifá ṣíṣẹ́ ni òkun ni ọya ni ọba ni ìrókò ni ayélálá ni. olùgbòhùn ní pẹtupẹtu ní ọṣàjáde àpẹrẹ ní oṣólẹ ní ẹyọnú ayé ní ìmùlẹ̀ àwọn àgbà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá tẹ́ ń kó pọ̀ yẹn ọlọ́run ní ìbádùn ọlọ́run ẹrú mi ni wọ́n o hamsa alákùn gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe jẹ́ ẹrú mi ẹ jẹ́ kémi àti yín ronú bí yìí ṣé ẹrú lè gba ẹrú sílẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí náà nídìí ọlọrun wàá rí wọn lọ́jọ́ àlìkè hámà tọ́lọ́run ọba máa sọ fún wọn àwọn gan máa sọ pé ìwọ gangan ló fẹ́ ṣìnà ìwọ ló ti wà dọ́kọ̀ ẹgbẹ́ o fẹ́ dolówó ọ̀sán gangan o fẹ́ dọlọ́lá ọ̀sán gangan o fẹ́ jẹ́ kó máa bọ̀ kílẹ̀ máa rọ́ lọ́sàn gangan o fẹ́ káwọn èèyàn máa wárí fún ẹ lọ́sàn gangan o gbára tọ ọlọ́run ọba o pe ọlọ́run ọba mọ́ o ń wá short cut ló fi pàdé òun èṣù ara ẹ kọ̀ rí ní ara ẹ máa máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run ọba ọlọ́run pé kẹ́kẹ́ nu yín dákẹ́ ẹ̀yin màláìka ẹ máa sọ wọ́n sínú náà oníkàlùkù pẹ̀lú náà sínú kọ̀rí nẹ ẹ oníkàlùkù pẹ̀lú kọ̀rí nẹ ẹ máa jù wọ́n sínú náà tọ́lọ́ àwọn máa béèrè pé kí ni yẹ́wọ́n nàkúlù lìjà anama alimi alimi tàlẹ́àtì ọlọ́mọ wa bèrè lọ́wọ́ já anama bẹ́ẹ̀ ìwọ já anama mìtálàsì mìtálàtì ṣé o ti yó já anama ní kíni o wátẹ̀kùl alimi masid mi ti yó mo nídìí àwọn èèyàn sí. Si mo n'idi àwọn èèyàn sí oníkàlùkù pẹ̀lú kọ̀ọ̀rí nẹ̀ wọ́n máa fi wọ́n sínú jáànámọ̀ ni jáànámọ̀ ni ọjọ́ tá kó gboyin tá kó sínú jáànámọ̀ tá a máa bèrè lọ́wọ́ jáànámọ̀ pé kí ni o halimítàlà ti jó ti yó ìwọ jáànámọ̀ wọ́tẹ̀kúl jáànámọ̀ máa sọ fọ́lọ́wọ́n ọba ètò ọlọ́wọ́n ọba tó dá ogbó àgbà ńlá yé pé mi tí yó mo n'idi sí wọ́n máa kó àwọn èèyàn sínú ni pẹ̀lú kọ̀ọ̀rí ni so ẹ má yẹ ká gbára lé nǹkan tọ́lọ́run ọba dá gbogbo nǹkan tẹ́ ń gbára lé yẹn creation ọlọ́run ni ẹ má pe creation ẹ pe creator creator lẹni tó dá gbogbo nǹkan òun lọ́lọ́run ọba wàlíláyà àfimá olùhùsínẹ́ fàdíhù bíyà <coughs> wasaruhu lẹ́sìn iná yúlì idùn náà fi hasmahi sayujisao nàmàkánú yàmàlú wàmọ́ yóò mìnú àtisáró bíi lẹ́ ilé wa àwọn mushrikun ẹ̀yin tẹ̀lé rí àyàfi kẹ́ fi nǹkan kún ìsìláàmù yín ọlọ́run bá dẹ̀ ti sọ pé nǹkan ta fẹ́ nínú ìsìláàmù yín ni pé wàmọ́ umiru ilaliyabu dúláhà mukuli sinà laudina unafa wayukimu sọláta wayutu sakata wasalika dina likọ yima ó jẹ́ màmù ó yín so nǹkan mọ́ dì ó jẹ́ màmù ó yín fi nǹkan lu ọtí wá sórí mímbà rí o jẹ́ àfa àṣẹ́wù o jẹ́ àfa sàlátù ó yìí ń fúnyàn ní fọ́kọmu ó sì ń fi nǹkan kan ó sì la pẹ̀lú oyin lẹ́búlẹ́búlúbúlúbú ó sì ń wẹ ọṣẹ ajáde apẹ̀rẹ̀ ó sì jẹ́ ìmáàmù ó jẹ́ mùkádàmù ó jẹ́ ṣéwù ọlọ́run bá ní innal lazina ó rí bì nínú alukurani ní suratul araf one ninety four Quran chapter seven tòmọtẹ́nì ló wà lórí táàlì yẹn ìbáàdùn gbogbo nǹkan tó wà nínú ayé pátápátá ìbáàdùn ẹrú èmi ọlọ́run ọba ni wọ́n o amsalakun bẹ́yìn náà ṣe jẹ́ ẹrú mi àbí kí ló bá ò lè fẹ́ tú amsalakun fún mi tú fún mi bí àwọn nǹkan tó lọ ń gbára lé yẹn bí wọ́n ṣe jẹ́ ẹrú ọlọ́run bẹ́ẹ̀ náà nìwọ náà jẹ́ ẹrú ọlọ́run fáàdì huhun ọlọ́run ni máa pè máa pè wọ́n continue máa jó lẹ́búlẹ́bú máa jó gbogbo ẹ̀ orí ọká orí èrè iyẹ̀pẹ̀ sàárè orí ìmọ̀dò orí ìnàkí ilé orí ìnàkí igbó máa jó gbogbo ẹ̀ pọ̀ máa pè wọ́n máa pa wọ́n pọ̀ kó máa pè wọ́n kó máa fi ṣoṣólẹ̀ kó máa fi ṣẹ̀yọ́nú ayé kó máa fi ṣe pẹ̀túpẹ̀tú kó máa fi ṣe àfọ̀ṣẹ kó máa fi ṣe àwọ̀rò fọ́líẹ̀sẹ̀ jíbù lákùn ọlọ́run jẹ́ kí wọ́n máa tẹ̀ máa da ẹ lóhùn káwọn ọlọ́run ọba máa rí ikú tún sọ́ọ́dì kí n tó bá jẹ́ pé lóòótọ́ nìyí àṣegbẹ̀yìn olóògùn kì í da gbogbo wa lámọ̀ ìgbẹ̀yìn olóògùn ò kì í da o wọn kì í kúkú re wọn dẹ̀ kì í bọ́ lọ́hún lé àwọn ni wọ́n máa sọ pé ẹ̀yẹ kọ́lá rọ́bì irjihu nílẹ̀ alẹ́ amọ́lùsọ́ọ̀lì àfimọ́ tàràkìtù kàlá iná akálmọ̀tù wà kọ́ ìlú wa wàmí wọ̀rọ̀ hìm barizawu ilẹ̀ yawmi yubu ashun. ẹ jẹ́ ká wà ẹ jẹ́ ká wà very careful ọ̀rọ̀ wa ò ní pọ̀ aya yìí ó ti clear fún mi àti ẹ pé gbogbo nǹkan má gbára lé nǹkan ṣé wù ẹ ni ànábì àlèfọ́lá ànábì tọrọ ọlọ́run wọlá pé ọlọ́run wọlá ìfẹ́ tí mo ní sànábì mọ́mọ́ ṣe nǹkan báyìí fún mi yóò ṣe nǹkan báyìí fún mi fi ìfẹ́ tó ní sànábì mọ́mọ́ fi tọrọ àmọ́ kẹ́ ẹ máa ní pé ànábì mọ́mọ́ ló láyé àtọ̀run ànábì mọ́mọ́ ló lè ṣe gbogbo nǹkan ṣéwù kan ló lè ṣe gbogbo nǹkan màláìkà kan ló lè ṣe gbogbo nǹkan òun lọ́lọ́run sọ fún ẹ yìí ṣàlẹ́ǹjì ní o dẹ̀ lè wá tu fún mi wá tu tafsiri ẹ̀ iná lẹ́sìnà tẹ̀dí una mi ń dún nílẹ̀ ìbáàdùn both living thing and not living thing ọlọ́run ní ìbáàdùn ẹrú mi ni wọ́n abdullahi jubril ẹrú ọlọ́run ni àná mọ̀ọ́mọ̀ ìbáàdùn ẹrú ọlọ́run ni gbogbo àwọn sàábà ẹrú ọlọ́run ni wọ́n. àmsà alákùn ìwọ náà tó lọ ń pè wọ́n tó fẹ́ fi wọ́n wá gbára yẹn gan ẹrú ọlọ́run ni ẹ bí wọn náà ṣe jẹ́rú ọlọ́run làwọn náà ṣe jẹ́rú ọlọ́run àmsà alákùn fàdíhùhùm ọlọ́run ní pé torí ẹ̀ kì í gbọ́ràn ẹ kọ́ntínú ẹ máa pè wọ́n fàlẹ́yẹsẹ̀ jíbù lẹ́kùn kí wọ́n dẹ̀ máa da yín lóhùn ká máa rí inkuntun sọ di kí n tẹ́ bá jóló dodo má dẹ̀ gbàgbé wàlá kọ́dí sara nan lìjánná mọ̀ kẹsíra mina lìjínni wàlìhínsì là ń kùlùbù láyẹsùmọ̀ hùnà fìyà lá eh, là ń kùlùbù láyẹfùkà hùnà bíyà wàlàhún ayùnúhùn láyù búsirú láyì ẹsùmáhùn nàbíà wàlàhún ayùnúhùn lá wàlàhún azánúhùn lá yẹsùmáhùn nàbíà wùlẹ́ ìkàkàdé alẹ́hámì bálù adọ́lù wùláyìíká umulika firun gbẹ̀ báyà yẹn ṣe ń bọ̀ wàlàkọ́dé lìjánnámọ̀ kẹsíra mìnà lìjínì wàlì ínsì wàlàkọ́dé sàránà lìjánnámọ̀ kẹsíra mìnà lìjínì wàlì ínsì ìyẹn àtàlìjọ́ ńlọ́lọ́run ló ń fẹ́ fi kó náà òun ládẹ̀ ti proof fún wa yìí ẹ má yẹ ká gbára lé nǹkan ayé ẹ gbọ́ ọlọ́run ọba tó ní ayé tó dá gbogbo nǹkan òun ni ọwọ́ ẹ̀ ní ká ti máa béèrè ìrànlọ́wọ́ ó dẹ̀ máa ń sọ lórí ìrun lójoojúmọ́ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run ọba ló fẹ́ máa sìn ó dẹ̀ lọ́dọ̀ ẹ̀ ló ti máa béèrè ìrànlọ́wọ́ kí ni fa ń wá nílé ẹ kí ló ń wá nínú ẹgbẹ́ oṣó kí ló ń wá nínú ẹgbẹ́ àjẹ́ kí ló ń wá nínú ẹgbẹ́ ayé kí ló ń wá nídìí ìrókò kí ló ń wá ní gbogbo nǹkan tó lọ́n dá nǹkan yànmọ̀ yàn kí ló ń wá ń bẹ̀ kí ló fẹ́ fi ṣó lẹ̀ ṣe kí ló fẹ́ fẹ̀yọ́nú ayé ṣe ìmùlẹ̀ àgbà kí ló fẹ́ fi ṣe gbójú lọ́lọ́run agbára ń bẹ nínú àlìkùrìánì orúkọ ọlọ́run bá lágbára àdẹ sọ pé kò sáàjẹ kò só ẹ̀mí èṣù ẹ̀mí èṣù wà iná òun yàrá kun wà wákọ̀ bí ilé òun mi ní àìṣó látara òun náà ẹ jẹ́ ká wá protection pẹ̀lú ọlọ́run ni ẹ jẹ́ ká wá rìsìkì látọ̀dọ̀ ọlọ́run gbogbo nǹkan tá a bá ń fẹ́ ọwọ́ ọlọ́run ni ká ti máa béèrè tẹ́ bá dẹ̀ mọ́ ẹ wá àwọn tó mọ́ lọ tó jẹ́lẹ̀ jìtì nínú àwọn àfáàfáà tẹ́ àlọ́ àlàdíkírí nkúntúnlẹ́ àtàlámùn àwa ò sọ pé kò sí àwọn tó ń dàyàn láàmú àdẹ sọ pé èèyàn ò lè protect àdẹ sọ pé èèyàn ò lè wárísìkì àmọ́ wa wa legit sàrà àfi sàrà wárísìkì tó bá nímọ̀ nípa ẹ̀ à ń fi àwẹ̀ wárísìkì tó bá ní mímọ̀ nípa ẹ̀ oríṣi ayé àlùkùrẹ́ á ní pọ̀ lóríṣiríṣi ta fi ń wárísìkì tó bá ní nípa ẹ̀ ta fi ń wá gbogbo nǹkan láwọn nǹkan tí mo kà yìí àwẹ̀ ni sàárà ni alikurihani ni orúkọ ọlọ́run ni ó pọ̀ bẹ́ẹ̀ tàfi wá kìíní sóò kí wàá nẹ́ẹ̀mọ́ dọ̀dọ̀ ta ló ń bá àwọn nǹkan tó yẹ pé ọlọ́run ọba gan ti forbid tọ́lọ́run ọba gan ò fẹ́ wọn táwa ń kopọ̀ mẹ́sìn wa ọlọ́run ní gba ẹ̀sìn pẹ̀lú ìdọ̀tí o àdúrà wa gbà subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al mursalin walhamdulillahi rabbil alamin masalaamu wa ila liqa'i.